on the beat. gbogbo ẹ̀yàn mọ opu yorùbá says ẹni sọ ilé nù ó sọ àpò ìyàkọ Idris Abdulkarim lọ́wọ́. àmọ̀tẹ́kùn ti dé ẹ̀yẹn ni bí ẹ fẹ́rẹ́gẹ́ dalẹ̀ balẹ̀ kù ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ gbogbo ohun tábà ṣe lẹ́yìn ìtàn ló máa dà lọ́la ẹ má ka ọ lẹ́rán ẹran ti bàbá ó lọ́wọ́ ẹran ti bàbá jásin ẹran ti akíntọ́lá ẹran ti abami ẹ̀dá afẹ́lá níkúlápọ̀ kùtì ẹran ti bàbá fásọrọ́tì tí wọ́n kọ́ ọmọ ẹ̀ lóńdó ẹran ti ẹ̀bùrọ̀mọ adésanya pẹ̀lú bẹ́ẹ̀kọ́ kùtì ẹran ti ọmọwé pẹ́ bóyá níṣẹ́ lẹ́sàn máa ké kẹlọ rántí kò sáṣepẹ́ àṣepamọ́ ló wà. ẹ jẹ́ ká jọ ṣe ìdàgbàsókè àmọ̀tẹ́kùn ẹ jẹ́ ká jọ ṣe bẹ́ẹ̀ nìkan Laila fún Ige Adams ọba jagunjagun fún gbogbo ọmọ Òdùwà èjì kòkò ní adé tí jagunjagun máa ń dé fifteenth ààrẹ ọ̀nà kakanfò of Yorùbá land àdúpẹ́ lọ́wọ́ bá Ògúnwùsì Ọ̀jájá the second pẹ̀lú Ọláfihàn yọ ikú bàbá yèyé gbogbo south west governors ẹ dìde ẹ ṣaragiri ká máa finá sórí òrèrè sùn ká ṣera wa lọ́kàn ẹni tọ́lọ́hún ti yàn kó máa ṣe farawé àwọn tó ń bínú orí kọlọ́sọ agbẹjẹmọ́wọ́ ẹ jẹ́ ká sọ wọ́pọ̀ ká gbé ààrẹ lárugẹ Ìbà Gàníù ààrẹ ọ̀nà ẹ jẹ́ ká àmọ̀tẹ́kùn ẹ jẹ́ ká jọ ṣe bẹ́ẹ̀ méjèèjì tí mo mú wá sáyé o owó ńláńlá lèmi ó fi ga. song is dedicated to the evergreen memory of Lieutenant Colonel Francis Adekunle Fajui, Diodudua born hero, a soldier among soldiers. Continue to rest in perfect peace, my hero.